àwa ara wa ká dalẹ̀ ara wa o àwa ara wa ká dalẹ̀ ara wa ikú ò ṣèké o ikú ọ̀dàlẹ̀ àwa ara wa ká dalẹ̀ ara wa ọ̀dàdà má dà ọ̀rẹ́ dání kò pọ́nlé ẹni abínibí ń dání balùkọ̀gún balùkọ̀ọ̀gùn ìpàkọ́ ọ̀gùn jàjàjà ọ̀dẹ̀rù àké ọ̀ràgọ̀wọ́ ìgbéjé ìgbéjé ọ̀ràgọ̀wọ́ ibì gan ibì gan. ibi wọn ní gbẹgbẹ ọmọ gbé ibẹ̀ ní gbé ibi wọn ní dẹ̀tí ọmọ tẹ̀ ibẹ̀ ní tẹ̀ ibi dáníkékù yọ mọ́run orí ẹ̀ sí ibẹ̀ ní ìwò sí gbẹdúgbẹdú. ìyá fún Ọ̀rúnmìlà ìjọ tí gbogbo ayé ń gbógun ti Ọ̀rúnmìlà àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń gbógun ti Ọ̀rúnmìlà iná bínú ọ̀pá náà ọmọ ogun lóde ìjókòó ẹ̀bọ náà ní bàbá ọmọ múṣe bàbá kára ńlẹ̀ bàbá rúbọ omi bínú ọ̀pá náà ọmọ ogun lóde ìjókòó ẹ̀ẹ́dà wà ara wọn kàṣà ìmọ̀ bára wọn jà ooo àwọn ara wọn àṣàìmọ́ bára wọn jà gbogbo ẹni tí ń robí ròmí àwọn ara wọn àṣàìmọ́ bára wọn jà gbogbo ẹni tí ń robí rò ọkọ àwọn ara wọn sọ pé àṣàìmọ́ bára wọn jà àwọn ara wọn. inú mi máa dùn sí ọ torí kò kò kò kò pọ̀ nínú alágbára tó lè ṣe nǹkan tó máa ṣe fún mi mo wá ronú wípé àwọn nǹkan tó máa ṣe fún mi kí ló lè pa èmi àti ẹ pọ̀ tí ó dájà wálẹ̀ àbí kò lè ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ tí èfi ní sínú ayé rẹ mọ́ àbí tí sì èmi àti ẹ kò fi ní bára wa sí mọ́ olùmọ̀kọ ọ̀rẹ́ mi jẹ́ gbọ́ kò sí ọ̀rẹ́ mi. Ah! olùmọ̀kọ. fọkàn rẹ balẹ̀. Ah! olùmọ̀kọ nígbà tó ti ṣe léyìí tó ti fọkàn mi balẹ̀ ọkàn mi ti balẹ̀ pé kò sí yẹn kan tí ó yà wá. kò sí jà kò sí jà láàrin nígbà tó ti fọkàn mi balẹ̀ kò sí yẹn kan ọ̀tọ̀ bá a sọ. o rí ìpàdé tí mo yìí ìkọ́rẹ́ ni o tírígbàjọ́ rìn báyìí àmọ́ inú ara wa o ìdí ni pé nínú ìlú ìgbésẹ̀ ni kò mọ̀ àmẹ́tẹ̀ẹ̀ta ẹ bá pèrè ajá à pèrè ìwòtọ́fíìsì ó ti bẹ́tẹ̀ kú òní orí orí àdàpọ̀ láàgì wọ́n ní ọ̀rẹ́ mẹ́yẹn ọ̀rẹ́ mẹ́yẹn ọ̀rẹ́ o máa fàtọ̀ jẹ lóòótọ́ ẹ̀rí ẹ̀ ń jẹ fún ara wọn bá ní jẹ fún ara wa mo fẹ́ fi àwọn ẹnìkan ṣàkàwé fún wa ní olúmọkò ọkùnrin o àti àṣà ìka inú ìlú ìbú alámọ̀ dáadáa kẹ́ wá wo inú ara wọn báyìí inú kan bí ejò ló ń bára wọn lò mo tó lẹ́nu àṣà ìka ló máa gbọ́ lẹ́nu olúmọkò wọ́n jẹ́ ìbára wọn lò pẹ̀lú fẹ̀ pẹ̀lú àárín wọn jẹ́ ìdánmọ́rán wọ́n á wò pé ìgbésí ayé tí àṣà ìkà àti olúmọkò tó ń lò kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ká lò. gbórí ìbàlùwọ̀ fáyàfáyà kà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ti ti sẹ́yìnsẹ́yìn kókó lèmi fámi fámi kẹ̀mẹ́sán sí mi lọ́kàn lé pé kí ni kókó ìpàdé ìkẹjà lórí ṣàkíyèsí ni. àmọ́ nígbà tí ìwọ fáfáfá yẹn tó wá gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ tán mo wá rí i pé ọ̀rọ̀ gidi ló fẹ́ sọ. àmọ́ jẹ́ kí mi wá sọ nǹkan fún ẹ o ṣé wọ́n pè ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé o ilé ayé láti pàdé ara wa là lórí ọ̀rọ̀ olúmọkò àti ìgbóni ẹ̀ bọ́ọ̀ ṣe ń ṣe láàrin ara wọn gbogbo èèyàn mọ̀ nínú wípé akíkanjú ènìyàn náà mi wà ìfẹ́ mi wà láàrin wọn bámúbámú. èèyàn kò láàrin wọn bẹ́ẹ̀ ni àmọ́ méjìlá lọ̀rẹ́ dùn mọ́ o tó bá di mẹ́tàlá á di àbòsí á di rìkíṣí á di pé ọmọ ajé àwọn lẹ́yìn ẹsẹ̀ ṣé tó bá yẹ pé ikú lòmí sọ èkó ní ṣe láàárín àwọn méjìlá ni èmi fọwọ́ sí i àmọ́ ikú lèmi mú ògbólèkẹ́ mẹ́kún wa ládùn mẹ́tàlá ó gbọ̀gbọ́n o. ní ẹ̀ka táyì méjì ń sọ ni wípé ká ṣe ra wa lóṣooṣù ọwọ́. ẹ ṣọlá òṣìṣẹ́ ọwọ́ ẹ ṣe é kọ́ o ṣọlá ẹ̀yà kan ṣo hmm, ọmọ akọ pákó báyìí. <laughs> tí kìíní bá sẹ̀ tí kìíní jà sí pani mọ́. wo lẹnu àwọn wo òdodo bá dé òdodo rí ìtàmọ́. wà á gbọ́ àmúlẹ̀ o àmúlẹ̀ o àmúlẹ̀ o ṣùgbọ́n káṣíra ní oṣù ọwọ́ ẹnì ṣiṣẹ́. sórí nǹkan tí wọn bá ti pè ní àdéhùn ó ti dìmú lẹ. ó parí lẹ. owó owó ní kòtùbà tí wọn bá tó fi nǹkan kan banu ká tó múlẹ̀. àyà ọjọ́ kó dìmú lẹ nìyẹn. ó dìmú lẹ ó dààmú. lórí ìta ìṣẹ̀lẹ̀ ọkọ nírèsì ọmọ wèrà wèrà lọ́jà kọ́ ọ̀gbọ̀n ààrẹ rúkẹ́rú. orí mi ò wú. ẹrúkẹ́rú àbílálà lẹ́nu àdìsọ́lá ọmọ kẹ́lẹ́ ojú ogun. orí mi ń wú. wọ́n gbọ́dọ̀ wù mí ẹ̀ bá lè mí dákun. ọ̀rọ̀ yìí kékeré mo fẹ́ bí ṣùgbọ́n kó mọ̀ lọ dìbì náà yín. àṣàbí mo fẹ́ràn rẹ nínú àwọn ajá tí mo ní láwọn mi ní bàtà kélé tó fún mi lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀. ẹ̀sìn bá lè mi bá lè mi mo fẹ́ béèrè kan ni wípé kí gangan ni ẹ fi ń ṣe agbára kí gangan ni igi lẹ́yìn ọgbà yín kí ni ẹ fi ń jí akọni lójú ogun wọn lè mí kẹsùn àmọ́ wò ó sí pé ìran kan o kí n má bàa ta sí agẹrẹdẹ bẹ́ẹ̀. Ah! àṣàbí. ayọ̀lá ìyàrẹ́jà ìbéèrè tó béèrè ìbéèrè tó ní agbára ni ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe jẹ́ obìnrin tó dá sí mi tí mo sì fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí ayò o rí i pé àwọn ẹ̀ṣọ́ tí ń bá mẹ́gún yẹn wọ́n ti ṣe nǹkan tó dáa lẹ̀ so wá rí ìbéèrè tó béèrè orí kọjọ́ ti rọ̀ tó bá ti dé bí àfẹ̀rẹ̀ mọ́jú lọ́la àyọ́lá gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fún ẹ lọ bá àwọn ẹ̀ṣọ́ mi ẹ bá gbẹ mo sì pẹ̀tẹ́rì wá kéde ah, ọ̀fọ́ kàn mí. baálé mi mo dé tán ah, mo dé baálé mi mo dé baálé mi. àṣàbí dá lóbìnrin. àṣàbí mi o. baálé ní kò sẹ́ni tó máa sírí ayé ìwé elédùnmọ̀ àríyànbá lórí gbogbo lọ wọ́n ní sẹ́ràn sẹ́ràn lẹ́ni tí jẹ́wọ́ fún ìpọ̀rí ajá wọn àdéhùn agbóhùn ilẹ̀ ta ajá arúgbó amọ̀ràn tán tó ń béèrè sọ pé sẹ́ràn sẹ́ràn èmi ní borí ọ̀tá ọ̀sàbí orúkọ tèmi lọ́wọ́ mi yóò rò pé àwọn àsìjẹ́ tí mo máa ń fọ́ tó máa ń jẹ ni kì í ṣe àsìjẹ́ tó máa ń jẹ o kì í ṣe ayọ̀dá àyùkò tó ń wò yìí àṣà kan ni mo gbé lọ́yìn gbogbo tí ẹ pè ní ká lára mi pátá gbogbo tí mo fi ń ṣèkà fọkùnrin àti obìnrin gbogbo tí mo ti fi kà á jagun tí mo pa ìlú tí mo pa Òṣùgbó tí wọn ní ká ti dé mo mọ fi kà á sí yẹn ó yọ láwọn ọlọ́jú lórí ọ̀rọ̀ náà wọ́n gbé nǹkan ẹ̀jẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ọ̀dọ́ méjèèjì síwájú ẹ̀mí mi rèé má bẹ̀rù Àṣàbí sọ pé ọwọ́ mi dọwọ́ kín ọwọ́ kan ní kín ní kan ní kẹ́ni. ìgbà kan ní fi gbà. ìgbà kan ní fi gbà. mo fẹ́ fi gbẹ̀mí ọkọ mi lọ́wọ́. mo fẹ́ gba ẹ̀mí ọkọ mi lọ́wọ́ báyìí. gbogbo ẹ̀dá tí ó gbẹ̀mí náà sọnù. gbogbo ẹ̀dá tí ó gbẹ̀mí náà sọnù. ìkàlẹ̀ lẹ́mí yìí. lẹ́mí. ẹ̀yẹ yẹ ẹ̀ka. ẹ bá fi ẹ bá o baálé mi baálé mi. nílẹ̀. baálé mi baálé mi baálé mi. tó o bá kọ́lẹ̀ bá wọn sàbí ọ̀gbọ̀n lẹ̀ bá wọn ní. Ah! baálé mi ah n kọ́lẹ̀ mọ́. baálé mi. torí inú agbóhùn gẹ̀dẹ̀ tá a wà yìí o, bá tọ́jú kò tọ́jú mi síbẹ̀ mi ò fẹ́ mọ ibi tó tọ́jú ẹ̀ sí o tó gbọ́ mi yé. àsákà àsáìkà èéṣe èéṣe tó fẹ́ kéwe tó fẹ́ gbé ìkòkò ẹ̀mí rẹ tó fẹ́ gbé lóbìnrin lọ́wọ́ má ṣe torí tó bá ṣe yóò dápọn fún ọ ìkòkò ẹ̀mí rẹ ló fẹ́ gbé fóbìnrin àtẹ̀yìntọ̀ obìnrin àtẹ̀yìntọ̀ lásán lásán ọ̀sán kan òru kan ní ó paná fìtílà òmìnir rẹ. àṣàbí ìkà ni mí ẹ̀rọ bọ́dọ̀ ẹni tó pọ̀dọ̀ mi lómi nìkọ ta ló ń bá tì í ti bẹ́ẹ̀lì kò kọ́ ayége lẹ́dùnmọ́rin lọ ẹ wo Àṣàbí lọ tó gbé ẹ aya mi èèfẹ́ mọ ibi tó gbé sí ẹ̀mí mi dẹwọ́ rẹ wà ń tọ́jú ẹ̀mí mi. Ọ̀pá agbára rẹ̀ mo ti fi jagun alára mo ti fi jagun ajẹmu. àgùrọ̀ ìkú sóde ìwájẹ nǹkan ò ní sẹ̀mí rẹ̀ ikú ìpẹ̀yìn tó mojú ikú àrùn ìpẹ̀yìn tó mojú àrùn àyínlọ àyínbọ̀ báyìí lọ́wọ́ yẹnu nǹkan ò ní sẹ̀mí rẹ̀ mo bá wá jagun tó jagun lọ jagun lọ bá ń dá padà wọ́n gbàgbé mi. ọ̀rẹ́ mi tí mo bá lọ rí tí mo bọ̀ rí n ó ṣe ní pé kan làkan torí kan gbọdọ̀ dùkẹ́ ilé ọmọ ọlọ́fà. tẹ́ bá ní tọjọ́ ogun náà bọ̀. ọ̀dọ̀ rẹ ni wọ́n fàbọ̀ sí tọ́lọ́pàá mi ti di méjì wọ́n sì lọ rí wọ́n bọ̀ rí wọ́n gbàgbé bá ń dá padà o. báàmì ti pé méjì. àsáàkà. ọlọ́pàá mi. olúmọkò. àsáàkà. ọ̀rẹ́ mi. mo mọ̀ pé a tó fi iṣẹ́ ogun rán ni ọ́ ìdílé yìí tó fi rí mi orí ajá mi àṣàbí ìdùnnú ayé mi nu gbogbo nǹkan tí mo gbẹ́kẹ̀lé àtàṣírí ayé mi ojú ogun tí mo sọ fẹ́ pé mo fẹ́ lọ àkókò ogun náà ti tó mo wá rò pé ogun mọ̀rú wẹ́wẹ́ kó mọ̀ bá ẹ̀gbẹ́kù yárìn torí àwọn tó bá jáwó ìlà bá rìn mo fẹ́ fa àṣàbí mi lọ lọ́wọ́ kó bá ń tọ́jú aya mi bí mo ṣe máa tọ́jú nǹkan mi. àṣàkà fọkàn rẹ balẹ̀ iṣu ṣíṣu kì í hun náà ìkókó iṣu kì í hun ọ̀rọ̀ ọlọ́ọ̀rẹ́ ọgbọ̀rọ̀ ní kò ní sẹ́yìn. àṣàkà bẹ̀rẹ̀ aṣọ kòkó lárọ́ ta yìí mọ̀ mi àṣàbí yóò máa wọlé. ẹ ṣe o ẹ ilé ilé rẹ o ẹ̀ mú sùn lórí pẹpẹ kọ́ jẹun kótó òní sẹ̀mí rẹ. olúmọkọ fọkàn rẹ balẹ̀ rẹ ìṣúnṣù kì í hunná ìkùkùsù kì í hun ọbẹ n kò ní sẹ̀mí rẹ ara fúfú yẹn ti gbígbẹ́ gidi gidagida. bẹ́ẹ̀rù ojoojúmọ́ ààyè ìgbà mi ẹ̀mí bẹ́ẹ̀rù kú. ìlú wà. bẹ́ẹ̀ni. tó kì í tó bá balẹ̀ sọ báyìí. wọ́n nílẹ̀ gbọ́ nílẹ̀ gbọ́ wọlé mo fẹ́ bọ̀ ní ìta. ọ̀kàrì orin ìyá yìí. àṣàkà àṣàkà àṣàkà okú ogun àjàyè gbéra ní kíá ní kánmá kése ilé olúmọ kò ní kó má gbà lọ. ẹ ti bí ọpẹ tán ilẹ̀kùn tí sáwùrù bá tì kò sẹ́rẹ̀ kò tí ì sí kí n máa lọ lólùmọ̀kọ èmi tó gún bá mi ń gbó tí mo dolúgbó hmm. ògùn bá mi lọ́dọ̀ mo dolú ọ̀gbọ̀n ògùn bá mi ní pàlàpàlà bí òkìtì mo dolú esoso tẹ bá bá mi gbò jámọ̀ tẹ lẹ́pàpọ̀ mẹ́jẹwọ́ ọ̀hún ṣòfò ọ̀sẹ̀ ń tán ah! nǹkan ṣe mí àwa ti yọ kan lára mi. olúmọkò ọ̀sùn àwọn mi dọ̀pẹ́ wọn sá sàkúsà ọ̀kọ́ ní kọkúkọ. ìwọ wọ́gá ah, nǹkan ṣe mí wọ́n ti yọ kan lára mi. Ah, nǹkan ṣe mí. sí mi níbi tá a bá dé yìí náà kò sí nǹkan kan tí ó sọ. àbí mo dalẹ̀ mo dalẹ̀. níbo ni àṣàbí níbo ló ti ṣẹ́dú ẹ̀ òní ṣe bẹ́ẹ̀ mọ́ ah, ah. àṣàbí kọ́yẹ́kọ́ jẹ́wọ́ kọ́yẹ́kọ́ jẹ́wọ́ o. àṣàkàṣà nù o ní Asabi. Àtàbí. Òun fi ká burúkú ṣe mí. Òun ah! fi lẹ́tọ̀ mi. Ah! Ọba àkájẹ́nu ara mi. Ah! Àṣàbí tí mo bá ní mo ṣe lágbára tó bí mo ṣe lóògùn tí mo jẹ́ jagunjagun ìní wọ́n ṣe ṣèdájọ́ ọ̀rẹ́ lọ́wọ́ ara mi wọ́n sì jẹ̀bi àwọn apàṣẹ ìlú torí lóòní wà kọ́mọ̀ n ò ní ṣe ìdájọ́ ìlú wara mi ìfi ẹjọ́ rẹ sọ àwọn ọba àlú àwọn apàṣẹ ìlú. Ah, kábíyèsí ẹ fẹ́ jẹ́ mi sùn. Ah, ọjọ́ àbíyèsí ìlú ìdájọ́ tí ẹ bá ṣe. Ah, Àṣàbí mo ti ṣẹlẹ̀ yá. obì ẹgbẹ́ rẹ wọ́n fi kẹ́ sàrí kọ́gbọ́n ò ní sórí rẹ. Asaka Asaka Asaka dúró kọ́ sí kọ́ta lóyún bá ti lọ Asaka Asaka Asaka yẹ mo kú ọ yá mo kọ́ sí o yẹ yẹ Ah, ah, ah, asaka asaka olùmọ̀kọ̀ olùmọ̀kọ̀ olùmọ̀kọ̀ yẹ olùmọ̀kọ̀ olùmọ̀kọ̀ olùmọ̀kọ̀ olùmọ̀kọ̀ olùmọ̀kọ̀ olùmọ̀kọ̀. Àṣàbí n tó ń sọ òye mi. olùmọ̀kọ̀ n tí mò ń ṣàlàyé ni wípé baálé mi mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbẹ́ bẹ́ẹ̀ o ó láfi dandan lá àfi tó ń do dọ̀ kábíyèsí gbogbo ń tàrí tilé ìjó ó lóun ètò kábíyèsí létí. Ah, ààfin ikú mọ̀mọ́ kì í mọ̀ sárùn. bẹ́ẹ̀ni ikú ni kì í sárùn. ọ̀dà hmm, hmm, hmm, eh, eh, àṣàbí ọ̀rẹ́ mi sọ kinní kan fún mi rí mo sì mọ̀ pé ìwọ náà ti sọ ń tọ́jọ́ mọ́dẹ̀ fún mi ó lóun gbé kòkò ẹ̀mí òun ó lóun gbé fún ọ. bẹ́ẹ̀ni ó gbélé ń lọ. ó wá dáa báwọn àṣàbí sọ fẹ́ kú. ìfẹ́ kú. kò sí kú lójú tèmi náà wo fi ká yanjú ẹ. torí bá yanjú ẹ á kú o ikú ni kì í sàrùn o kí wàá ní káàtì báyìí. tètè lọ gbé kòkò ẹ̀mí agbára rẹ wá ká fọ mọ́lẹ̀. ìkòkò kí ló gbé wá mo dé tán. ọkàrí ọkàrí ọkàrí kàkà lẹ́sùn ipa abáyé ẹni sùn lọ́wọ́ alákú lọ lọ́lọ́ sọ fọ́ba ewu òrìṣà kò síkú lójú mi. òní ló ń gbé burúkàjọ mọye làtẹlẹkọ orúkọ èmi mọ sọ bẹ́ẹ̀ ìwọ fẹẹ lọ fẹjọ́ mi sọba ó pò sí bẹ́ẹ̀ mọ́. sáré ojú ayé ó sábúrú fún mi ó fi lẹ́tẹ̀ mi ó gbà kẹlẹ́ra mi ó tún amúra gàtì mi èyí bọ̀ ọjà ṣùgbọ́n ìdákúdá ni kerewúdá ìgbàkú ẹlẹ́tùgbà onídọ́kù. wọ́n àsìkò ẹjọ́ kọ́ yìí kọ́lẹ́jọ́ pé ní mi àwọn onílẹ̀ rárá èmi ti dòkì sọ̀gá àwọn olóòdò ìlú ayé ń gbà ayẹkú yẹ̀kú ètò ìpè lóyẹ̀kú ìjà kí ni ó yẹkú pọ̀ lórí èmi ejò ọ̀yẹ̀ yẹkú pọ̀ lórí ilé ó ejò ọ̀yẹ̀. pàánù bá bọ pàánù bá bọ ìbá bọ wíjọ pàánù àwọn ìgbà bá mi fọ wo tí mo bá bọ́ rúbíọ́ tó pọ̀ ọkọ rẹ̀ mi rẹ̀ ọwọ́ mi náà wà. ẹ bá ń gbé. lọ́jọ́ tá kéré nígbà ojú kalẹ̀ ọjọ́ ah, náà ní kalẹ̀ pa olúmọ̀kọ ikú ọ̀. ikú ò ní pàkínì àrùn kì í ṣe kínú àwọn méjèèjì bá rẹ̀ ní tòkọ́ sẹ́kùnlé ikú ikú mọ́jú kọjá lára wọn ikú ò ní pọlọ <laughs> ikú ò ní gbalẹ̀ ikú ò ní nǹkan tí ó máa sí. <laughs> gbogbo ọ̀dàlẹ̀ bí rẹ̀ pátá wọn ní yé èmi ni èmi lọ parí sí bọ́lá pé tí wọ́n pọ ikú. ẹ aṣáìkà o ti pa ẹ kò sí wàhálà aṣáìkà wọ́n ti máa ń ní ọmọ sẹ̀mọ̀tì wá sẹ̀mì báyìí aláàmọ̀ tó wá sẹ̀mí kò lórí àtàkà wọ́n ti wá ní ọmọ sẹ̀mí báyìí ó ti wá sẹ̀mí aláǹgbà tó wá sẹ̀mí ọ̀rọ̀ dùbúlẹ̀ lọ́pá ọ̀rọ̀ dùbúlẹ̀ ó ti wá pa ọ́ báyà sáìkà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ èmi ẹ̀sẹ̀ mo sọ bẹ́ẹ̀ wo ó ti rí ìkòkò rẹ̀ rè ah. kí ni. Ah! àtàbíjọ àtàbíjọ bọ̀fọ̀. tó o bá sàbí mi ẹ ń fún ọ dípò kó o rìn wọn gbó láì tí ì kú rẹ tí o bá sàbí mi àsáìkà ẹ f òkò ẹ̀mí ẹ̀ rè ó ti kú tẹyẹntẹyẹ ó ti kú dànù dànù ìgbọ ah. ó ní dáa fún sìnkú ẹ̀ sìnkú ẹ̀ ò ní sọrí ire. àṣàbíjọ jambo kí n dẹjọ ó kò náà yín mọ. yọ ọ̀rọ̀ ah. àsìkò tó kú ẹ ò ní kú re. ikú mi dábàá di ọ̀la báyìí yóò tó máa kú ọ̀la ni ọmọ àlè jàtijàti. <laughs> aṣọ bíi. sẹ́ǹkà. Eh, eh, eh, padà sẹ́lẹ̀ yá padà sẹ́lẹ̀ yá. apanisi búrò gbé ni wọ́n pe ikú alátàrí mọ́ni bá ní wọ́n pe èso ọ̀daràn ìkòkò tí mo gbé fún ọ ó rè pé kókò ẹ̀mí mi ni. ta ló sọ bẹ́ẹ̀ tọ́lọ́bìnrin ò máa wo obìnrin máa wo gbogbo obìnrin kọ́ dalẹ̀ atọ́kùn mi ó sí nǹkan ò ní sẹ́mi rẹ̀ torí àkígbọ́kú ẹ̀dán mo ti gbé mi bẹ́ẹ̀ wọn mọ ọrú eléte tẹsà bí bá jẹ ọjà ilé kókó ń tagbé ọfẹ gbé ń pa. kẹsàn án kàbí mi. Ah! pàṣẹlẹyà. gbogbo ẹsìn rẹ ni. wọn ah! ọ̀dẹjọ́ bọ̀rọ̀ ikú tó ní gbogbo gbogbo ẹlẹ́yà ni. Ah! kú. eléyìí ogún ọkọ̀ gboyún lọ́gbọ́n gbogbo ẹ̀yà alágbára tẹ̀ máa níyàwó tó pọ̀ tẹ̀ máa lẹ́nìkan láàyò mi tẹ̀ máa fà sí lágbára ẹ̀wọ̀n tásàbí ṣe gbogbo obìnrin tó bá dalẹ̀ pátá yóò dáa fún ọ. mo dúpẹ́ ṣé ẹ gbogbo àlàyé tẹ́ ẹ ṣe ó sì yé mi yéké ó wájú yé mi pé ilé ayé yìí ò le. èèyàn lọ́wọ́ àmọ́ra lọ́wọ́ àmọ́yà. bàbá wa ìfàmùyọ̀. Hmm? mo ṣèlérí pé mi ò ní dalẹ̀ ọ̀rẹ́ mi ìfá ò mọ ojú ń ṣe o. bẹ́ẹ̀ni èmi náà ṣe ìlérí pé ìní ọkọ mi mọ̀nàmọ́ná ọkọ mi ìní rẹ ọmọ ẹ̀ṣọ́ ìkòyí ọmọ àgbọn iyàn ọmọ adìlẹ̀ ogun àjàwọ̀ ẹ̀yìn lè mẹ́sàn-án mi ogun ojoojúmọ́ ló nílé bàbá wọn sùn mí lọ. ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ má dalẹ̀ o rántí ọjọ́ o má dalẹ̀ o rántí ọjọ́ ó fọmọṣẹ rí òun dalẹ̀ ọfọkọṣẹ rí òun dalẹ̀ ọfọrẹrẹṣẹ rí òun dalẹ̀ mọdalẹ̀ o mọdalẹ̀ o rántí ọjọ́. mo fẹ́ kẹ́ ẹ fi ọ̀rọ̀ tí mo sọ fún yín sínú ìfẹ́ kẹ́ ẹ wùwà bí ọ̀dàlẹ̀ gẹ́gẹ́ bí olúmọkọ àti àsáàkà tí mo sọ síwájú fún yín ẹ gbọ́ bí fáṣẹ wí ni ifá lẹni bẹ́ẹ̀ wájú òkú fẹ́ gbé ní sí alẹ́ àná oní ọbẹ̀ wájàgbé wàkàwàkà tọ́pọ́dún mẹ́ta adífá fún ọlọ́fin tí fífa rẹ̀ lákindá ayò lèké ayò ọba lọ̀dàlẹ̀ ẹ wá wo fáwọ́ kì í bí di sẹ́ ifá aláṣẹ ẹbọ aláṣẹ ọ̀pẹ̀ àbíṣẹ́ wàrà.